أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد والسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tó fi àánú ẹ̀ tó fi kó wa jọ ní ìrọ̀lẹ́ yìí ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá à ń ṣe nínú tírà umdatul ahkam ti àfa abdulgani almakdisi ọlọ́run ọba kí ó yọ́nú sí à ń sọ̀rọ̀ lórí hadithi jabir asàlàyé lórí wáàzí tí a sallallahu alayhi wa sallam tó ṣe fún àwọn obìnrin ní ọjọ́ ìdí lẹ́yìn ìgbà tó ṣe kútbà tán asàlàyé nínú ọ̀rọ̀ rẹ̀ tó ní àwọn obìnrin àwọn ni wọ́n pọ̀ nínú ọmọ ẹ̀nà àwọn ìdí tí anabi sàlọ sálẹm sọ̀rọ̀ nípa rẹ̀ náà ni pé wọ́n máa ń kọ́ńplẹ́ǹ jù bákan náà wọ́n tẹ̀ fúnnà làṣír wọ́n sàì sí ọkọ̀ a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àròyé lórí eléyìí a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé lórí eléyìí ohun sábàbí ẹlẹ́ẹ̀kẹta léè tó wá nínú hadith mi rọ́pò tukfirna shakata anabi ní tukfirna la'ana èyí ni pé àwọn obìnrin wọ́n máa ń ṣe la'ana pọ̀ èyí ni pé wọ́n máa ń bú èbú wọ́n sì máa ń ṣẹ́bi léyàn ní ètò pọ̀jù eléyìí ó ní sábàbí ẹlẹ́ẹ̀kẹta tí anabi sàlám tí ó sọ̀rọ̀ ń pa ẹ̀ tí àwọn obìnrin tí wọ́n máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ tó fi jẹ́ pé àwọn ni wọ́n pọ̀ nù náà ìkfẹ́rù làánà pé kéèyàn ó máa ṣe làánà pọ̀ kó máa ṣẹ́bi léèyàn àbí kó máa búyàn eléyìí ó wà nù àlàáda obìnrin kẹ́rìmà làánà ó ní al-ibadu min rahmatillah kéèyàn ó léyàn jìnnà kéèyàn ó léyàn jìnnà sí oore ọlọ́run àti ìkẹ́ ẹ̀ láàánà wọn sì tún máa ń lò fún shetmu èébú àti ọ̀rọ̀ burúkú gbogbo eléyìí ó wà nù tí ó kún ọwọ́ obìnrin tí èèyàn bá ń ṣe nǹkan tó pọ̀ jù téèyàn bá ń ṣe nǹkan téèyàn ń ṣe ní ní ṣíṣe tó pọ̀ gbogbo tí ó bá náà láti díẹ̀ díẹ̀ náà ló ló ló kójọ tó fi pọ̀ a ó rí i pé omi tí ń kán tá a máa ń gbà bó ti ń kán yẹn bó ti ń kán yẹn tó bá yá yọ padà di omi tó pọ̀ náà ni téèyàn bá ń ṣe ẹ̀ṣẹ̀ kéékèèké tó kọ̀ntínú àti máa ṣe nígbà tó bá pọ̀ yóò di ẹ̀ṣẹ̀ ńlá náà ni so irú àwọn àlàádà tó kún ọwọ́ wọn ló fi di pé ó jẹ́ ń tọ́ pọ̀ torí pé wọ́n máa ń sọ ní gbogbo ìgbà tí wọn ò bìkítà pé bóyá ohun tí ó burú ni ìṣẹ́biléyàn àti búbúyàn ohun tí Islam lòdì sí ni anabi sallam ó kọ̀ fún wa lọ́nà tó pọ̀ nínú rẹ̀ anabi sàlẹ̀ ní laysal mu'minu bit-ta'ani walal la'an walal fahish walal baghi mùsùlùmí kìí ṣe àbí múmìnì kìí ṣe ẹni tó máa ń búyàn ni pé gbogbo ẹni tí búyàn tí ó fi ẹnu àtẹ kan ọmọlúàbí èèyàn àbí ìṣẹ̀dá rẹ̀ àbédè rẹ̀ àbẹ́bí rẹ̀ àbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ ráàyè rẹ̀ àbí ìdájọ́ tó ṣe lórí nǹkan kan tí ó fi ẹnu àtẹ́ kan anabi sàásánlá eléyìí kì í ṣe múmìnì bákan náà wàlà làán kì í ṣe múmìnì ẹni tó máa ń ṣẹ́bi léyàn ẹni pé ẹni tó máa ń búyàn ní búbú pọ̀ kì í ṣe múmìnì ni torí pé múmìnì kì í búyàn wàlà fáhìṣì bákan náà múmìnì sọ̀rọ̀ bú ọ̀rọ̀ àlfàṣà ọ̀rọ̀ tí ò da kìí ṣe múmìnì lẹ́ni tó máa ń ṣe bẹ́ẹ̀ so nígbà tí a lé sí ẹni tó máa ń ṣẹ́bi léèyàn tó eléyìí pé ìwà tó burú ni kìí ṣe ìwà tó yẹ kéèyàn ó máa ń ṣe léyìí tó sì jẹ́ pé ó pọ̀ lọ́wọ́ àwọn obìnrin àwọn obìnrin débi pé àwọn ọmọ wọn gan máa ń ṣẹ́bi ilé wọn. wọ́n sọ wọn ò ní wo pé báyà nǹkan tó burú làwọn ń sọ wọ́n máa bú àwọn ọmọ pé ọlọ́run ọkọ̀ ìṣẹ́bilé ni wọ́n máa ń sọ lóríṣiríṣi ọmọ mi ò ní lórí ibú ó sì ti ṣẹ́bilé náà nù tó bá ṣe déédéé ìgbà tí àdúrà bá gbà ńgbọ́n ọmọ yẹn bá dàgbà tán tó bá ń wú orí ibú ọ̀hún yóò wá máa rò pé bóyá nǹkan kan ni ó ti gbàgbé pò ń lòún sí ẹsẹ̀ bí ọmọ yẹn so ọ̀rọ̀ tó burú ni gbà kí a máa ṣẹ́bi léèyàn àbí ká máa búyàn léèbú tí ọ̀dà èébú tó pé tí n tá bú lórí ẹ̀ tó bá yẹ lè ṣẹlẹ̀ àwa náà ni ó padà wá dùn wọ́lẹ̀lbẹ̀rì bẹ́ẹ̀ ni mùsùlùmí kì í hùwà bú ìwà àlfàṣà mùsùlùmí kì í ṣe é so eléyìí anabi sàlám sí wa lọ́wọ́ ká máa ṣẹ́bi léyìn nínú àdìfì mi anabi sàlám ní la'ana al-mu'min ka qatlihi gbogbo ẹni ó bá ṣẹ́bi lé mu'mini bí ìgbà tó pa ni bí ìgbà ó pa mu'mini ni so kéèyàn ṣẹ́bi léyìn pé ọlọ́run làánà rẹ bí ìgbèyàn pa torí pé ẹni ó pààyàn bí ti ó ti ó ti dẹ́gẹ́ ó ti dá ìgágá láàrin àǹfààní ilé ayé pẹ̀lú èèyàn nìyẹn torí pé òun bá ti pa kò láǹfààní tó tún fẹ́ ṣe láyé mọ́ ẹni tó wá sẹ́bi léèyàn ó burú jẹ ìrùn lọ torí pé òun kì í ṣe àǹfààní ilé ayé ló ṣe ìgágá èèyàn àǹfààní al ni torí pé ìsẹ́bi léèyàn gbígbà ta ni kí ọlọ́run kó léèyàn jìnnà sí ìkẹ́ rẹ̀ níbo la fi bùkátà ìkẹ́ ọlọ́run tí kì í bá ṣe jọ́ gbẹ̀ndẹ̀ al ẹni ọsẹ́bilé tó oníkọ́lọ́ lè jìnà sí ìkẹ́ rẹ̀ àtẹ̀ntọ́ pa ẹ̀ńtẹ̀yàn pa ó tún fẹ́ ẹsẹ́ pẹ́rẹ́ ju ẹni ọsẹ́bilé lọ. ìdínú táwọn ẹbí sàlám sì sọ pé láàánà mọ́mìn kọ́tìlẹ̀hì kéèyàn ọsẹ́bilé múmi ní bígbà téèyàn pa ni àwọn àfáàmì tiẹ̀ ní ẹni ọsẹ́bilé yàn àtẹni ọ̀pá múmi ní ní àmàmà pa irú ẹ̀ṣẹ̀ kan náà náà èwo ló fúyẹ́ jù kò sí ètò fúyẹ́ nínú ẹ̀ torí pé ìpamú mì ní lámàámà pa kí ni ìdájọ́ ẹ̀ ọlọ́ni wa man yaqtul mu'minan muta'ammidan fajaza'uhu jahannam khalidan fiha wa ghadiba Allahu alayhi wa la'anahu wa a'adda lahu 'adhaban 'azima ẹnikẹ́ni tó bá pa múmi ní lámàámà pa ẹ̀san rẹ̀ oní jahannama. yóò sì máa gbé lọ nínú rẹ̀ gbére kése ọlọ́run sì ti ọlọ́run ti bínú sí i ó sì ti làánà rẹ ó wá ó pèsè ìyà tó tóbi ó pèsè rẹ̀ dé so ẹni ọ̀sẹ̀bi léyàn irú ìyà tí ọlọ́run fi jò náà nù jọ gbẹ̀ndẹ̀ alkiyama torí pé la'na al-mu'min ka qatlihi ìsẹ́bi lé mu'min bí ìgbà téèyàn ni so eléyìí obìnrin ni. So, ọkùnrin ni ní bá ń ṣẹbi iléyàn irú ìjìyà tọ́lọ́run fìjò náà nù kò sí yàtọ̀ ipò obìnrin ní í ṣe àbọ́kùnrin ni n tó fi yàtọ̀ ni pé obìnrin àwọn ni wọ́n máa ń ṣe é jù wọ́n ti sọ di ọ̀rọ̀ àlàáda tí wọn sì rò ó pé bóyá iṣẹ́ iṣẹ́ ni ṣùgbọ́n ó wà nínú àwọn àfáà náà tó máa ń ṣẹ́bi ilé àwọn èèyàn ẹni tí ń ṣe zìnà lágbájá ọlọ́run làánà rẹ̀ torí pé ń ṣe zìnà kí lọ́kàn ìwọ lọ́ọ́ dání. so a lè ṣẹ́bi lé èèyàn pàtó torí iṣẹ́ ẹbu tí ń ṣe àfi ká ṣẹ́bi lé iṣẹ́ ẹbi kì í ṣèyàn àìdáko èèyàn wípé ọlọ́run kọ́ làánà rẹ̀. anabi sallallahu alayhi wa sallam àwọn sàbíẹ wọn wo oríwu àwọn ìwà abú àti ìkóniraba tí wọ́n kóniraba anabi sallallahu alayhi wa sallam nígbà tí inú bí wọn wọ́n ní ká anabi sallallahu alayhi wa sallam ti ẹ̀sẹ̀ bi lé wọn kó gbàdúrà lórí wọn kọ́lọ̀ làánà wọn anabi sallallahu alayhi wa sallam ni inni lam ub'ath la'anan wa innama bu'ithu rahmatan ọlọ́run rán mi kí n máa ṣẹ́bi lé àwọn èèyàn ọlọ́run rán mi ní kí n jẹ́ ìkẹ́ fún wọn so gbogbo ẹni tí ó bá sì kọ́lé iṣẹ́ anabi sallallahu alayhi wa sallam òun náà jẹ́ ẹni tí máa wá ìkẹ́ fáwọn èèyàn kì í ṣe ẹni tí máa ṣẹ̀bi ilé wọn wa ma arsalnaka illa rahmatan lil alamin àárọ̀ àyàfi kó o lè jẹ́ ìkẹ́ fún gbogbo ẹ̀dá pátá ìdí inú tó fi jẹ́ pé anabi sallallahu alayhi wa sallam ìkẹ́ ni fún gbogbo ẹ̀dá àlìjànú àtàwọn èèyàn kódà tí ì máa wọn dábàá anabisa asálà ń jẹ́ ìkẹ́ fún wọn. nínú àdìsí mi anabisa asálà la yanbaghi lis-siddiqi an yakuna la'ana kò tọ́ fún olódodo múmìnì kọjá tí ó máa ṣẹbi léyàn inna la'anina la yakununa shuhada wala shufa'a yawm al gbogbo ẹni tí máa máa ṣẹbi léyàn wọn à ní jẹ́ ẹni tí a gba ẹ̀rí rẹ̀ lọ́jọ́ gbẹ̀ndẹ̀kẹ́ àbí wọn ò ní jẹ́ ṣùhádà ẹni tí ó kúkú shahid bákan náà wọn ò ní jẹ́ni tí ó sì pẹ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ alkeyama tó bá tiẹ̀ jẹ́ pé irú oore ńlá yìí lásán la bá gbà lọ́wọ́ rẹ̀ torí pọ̀ ń sẹ́bi eléyìí náà tó ládàánù ìmáàmù Nawawi ó ní àwọn àdìsí yìí tí a bá wò fíhì zajar anilan ìbanilẹ́rù àti ìlédìnà sí kéèyàn ọmọ asẹ́bi léèyàn ló wà nù ẹ̀ torí pé man takhallaqa bihi gbogbo ẹnikẹ́ni tí bá máa wu irú wà yẹn tí máa ń búyàn léèbú tí ọ̀dà tó sì máa ń sẹ́bi léèyàn la yakunu fi hadhi sifat aljamila gbogbo àwọn àpèjúwe tá a wí èyí tó dáa yìí kò lè jẹ́ titi ẹ̀ a lè pè é múmi nìyí a lè pé a lè pé ní shahid bẹ́ẹ̀ sì ni kò sínú àwọn tí ó sì pẹ̀jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama torí pé òun lè anna al-la'na fi du'a yuradu biha ib'ad min ar-rahma torí pé ẹni asẹ́bilé bí ìgbà gbàdúrà pé kọ́lọ́n kó lè jìnnà sí rahma ọlọ́run ọba ni wa laysa ad-du'a bi hadhihi min akhlaq muminin irú àdúrà báyìí kì í ṣe ìwà múmìnì pẹ́ẹ́pẹ́ẹ́ alladhina wasafahum Allahu bir-rahma baynahum àwọn tọ́lọ̀ ń ṣe àpèjúwe pé àwọn tó máa ń sì kẹ́ ara wọn ni múmìnì ni wọ múmìnì lèmi ọsẹ́bi lèmi ó ti kúò ní àpèjúwe tọ́lọ̀ ń júwe wa ipe rọ̀hámà bainahum àwọn tó máa ń kẹ́ra wọn. bákan náà anabisa ọlọ́run ní ẹ ṣe ìrànlọ́wọ́ fúnra yín lórí ìtẹ̀lọ́lọ́run ọba àti ìbẹ̀rù ọlọ́run ọba ẹ̀ ń tá a ṣẹ́bi lé sáà ràn lọ́wọ́ lórí ìtẹ̀lé ọlọ́run àbí aràn lórí aràn lọ́wọ́ lórí ìbẹ̀rù ọlọ́run aràn lọ́wọ́ lórí ẹ̀pẹ̀ẹ̀pẹ̀ bákan náà anabi sàlá ni múmìnì gẹ́gẹ́ bí ilé ni wọ́n rí gbogbo apá kan gbogbo àwọn òpó àti àwọn sáìdì ilé gbogbo wọn pátá wọ́n ń hẹ̀pà ara wọn ni wọ́n ń ran wọn lọ́wọ́ ni so ẹni asẹ́bilé àràn lọ́wọ́ pẹ̀pẹ̀ àràn lọ́wọ́ bákan náà anabi sàlá ni múmìnì gẹ́gẹ́ bí ara kan ni wọ́n gbogbo bi tí nǹkan tí egbò tó bá ti mú ara gbogbo ara náà ni ó máa dùn báwọn múmìnì ṣe rí nìyẹn bákan náà anabi sàlám ṣe àpèjúwe pé yuhibbu li akhihi ma yuhibbu nafsi ọ ń fẹ́ fún ọmọ ẹ̀yẹ́ ẹ̀ ti ń fẹ́ fún rẹ̀ nígbà tó ọlọ́tọ́ oníkọ́ ọlọ́run lè jìnnà sí ìkẹ́ ọlọ́run ṣé ní tí wọn náà ń fẹ́ fúnra rẹ̀ náà nù so eléyìí fi hàn pé lílàánà múmìnì ẹ̀ṣẹ̀ ńlá ni gbà faman da'a ala akhihi muslim bil la'na ẹnikẹ́ni tó bá gbàdúrà pé ọlọ́run kó làánà múmìnì ọmọ ẹ̀yẹ wa hiya ib'adu min rahmatillah léyìí tó sì jẹ́ pé ilé ni jìnnà sí ìkẹ́ ọlọ́run ọba ni fa huwa min nihayatil muqata'a ele ọ̀tá tó fojú hàn pátá ni kò sọ́ta tó tó tó máa ń lé ayé kò sí. so wàhádà gáyà tó máa yàwá dùhù alimuslim lilkafir eléyìí kò sẹ́ni kankan tí máa ro irú èyí ròyìn àfẹnutọ́ bá jẹ́ káfìrí sí múmìnì káfìrí nìkan ló máa ń rorú nǹkan bá ń sí múmìnì kì í ṣe múmìnì sí múmìnì kì í sì ṣe mùsùlùmí sí mùsùlùmí. wọn ìdí inú tó fi wá náà àdìsí pé láàánú al-mu'min ka qatlihi ìṣẹ́bilé múmi níbi ìgbà tá a pa ni so tó bá yẹ pé àlámọ̀rí yẹn gẹ́gẹ́ bí a ṣe ṣàpèjúwe ẹ̀ lọ́wọ́ nínú sunna anabi sallallahu alayhi wa sallam bó o ni mùsùlùmí ó ṣe gbà fúnra rẹ̀ láti máa ṣẹ́bilé ọmọ ẹ̀yẹ́ ní tó jẹ́ mùsùlùmí. bákan náà àwọn afa ittafaqu ala tahrimul la'na wọ́n ṣe ẹnu wọn kò lórí pé haramu ni kéèyàn ṣẹbi léèyàn torí pé kò sẹ́ni kankan tó mọ ìgbẹ̀yìn àyàfi ọlọ́run ọba so a sì láṣẹ láti ṣẹbi létà ẹ̀ńtà àti ìmọ̀ ìgbẹ̀yìn ẹ̀ tó sì ń ṣẹ̀mí nígbà ní kọ́ ọlọ́run kó lè jìnnà sí ìkẹ́ gbogbo ohun tí ó wù kọ́ máa wù níwà ó lè fi ilẹ̀ kó tó di pé ọlọ́run gbẹ̀mí ẹ̀ ọlọ́ni kadhalika kuntum min qablu famanna Allahu alaykum bẹ́yìn náà ṣe rí tẹ́lẹ̀ ní gbogbo ẹnikẹ́ni tó bá wo rẹ̀ yóò rí pé náà ó ní nǹkan kan tó náà ń ṣe tẹ́lẹ̀ kọ́lọ̀ tó gbà kú lọ́wọ́ ẹ̀. so a kì í ṣe làánà pẹ̀lú that pé lágbájá ọlọ́run ọba kọ́ làánà rẹ̀ làkàṣègbè ọlọ́run kọ́ làánà kódà kọjá pé kèfèrí ni haramu ni nínú islam wọ́n ní kódà kó jẹ́ pé kèfèrí ni haramu ni nínú islam torí pé ẹni tá a làánà yun tí ètí ìkú ó lè dọ̀la kó di mùsùlùmí a sì ti làánà rẹ̀ torí ti ń wù níwà. so a kì í ṣe làánà bidhat al-la'na bil-wasf àfi ká àpèjúwe nìkan là á máa làánà gẹ́gẹ́ bí bó ti wá nú àwọn àdìsí míì ọlọ́n anabisa asẹ́lẹ̀m ọlá ẹni alwasila walmustawsila àwọn tó máa ń da irun nǹkan míì papọ̀ mọ́ irun wọn àbáwọn tí wọ́n ní kí wọ́n bá wọn darun ẹlòmíì papọ̀ mọ́ irun wọn anabisa asẹ́lẹ̀m láàánà wọn ṣùgbọ́n àdàkọ ẹnì kankan wọ́sfù lélẹ̀ àpèjúwe àwọn tí ń bá ń ṣe báyìí anabi ni ọlọ́nkọ́ làánà alwashima walmustawshima àwọn tí ń kọlà àtàwọn tí wọ́n ní kí wọ́n bá wọn kọlà wáṣímà ìlà nítorí tàtú ni kí ni ìyàtọ̀ ìlà àti tàtú só ní yàtọ̀ torí pé tàtú yẹn kì í ṣe bí wọ́n ṣe ń ṣe ní ìsìn la wọ́n ń ṣe tẹ́lẹ̀ bọ́n ti ń kọlà bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe tẹ́lẹ̀ náà ó lè jẹ́ pé ìdí tí wọ́n fi ń ṣe ó lè yàtọ̀ síra wọn tó ń ti bẹ́ẹ̀ náà anabisa asalam laana wọn pé ọlọ́run bá kọ̀ ṣùgbọ́n ẹni a ṣe fún tí ó mà kí ni ẹ̀ṣẹ̀ títí ẹ̀ kò sí àwọn tí wọ́n ṣe àwọn náà lè jẹ́ pé wọ́n ṣe lórí àìmọ̀ ìdájọ́ rẹ̀ ìdájọ́ wọn wà pẹ̀lú ọlọ́run ọba ọlọ́mọ bí ó sì ṣe bákan náà anabisa asalam ó laana akilu riba ẹ̀ ti ń jẹ riba wọn ò dákọ ẹnì kankan àbí wọn dákọ èèyàn ni ẹnì tí ń jẹ rìbá so eléyìí kò sábúrú nú ẹ. anabisa asalam ọ̀nla àná àwọn tí máa ń ya àwòrán èèyàn wọn ò dákọ ẹnì kankan so irú àwọn yìí kò sábúrú nú ẹ wọn nú alukur'an la'ana ọlọ́run la'ana al-zalimin al-fasikin al-kafirin. al al wọn ò dákọ ẹnìkan kan rú eléyìí kò sábúrú nù ẹ bákan náà àwọn afa ni ó bá ti hàn dájú ipò màá náà ẹni pé tó kú lórí ẹ gẹ́gẹ́ bí irú Abu Lahab Abu Jahal Iblis gbogbo orú àwọn yìí kò sábúrú láti sọ pé ní ìsìn báyìí ká sọ ọlọ́nkọ́ kọ́ sẹ́bi lé wọn torí bẹ́ẹ̀ àti ẹ̀sọ́ dẹ́ ebi ọlọ́run ó ti wà lórí wọn tẹ́lẹ̀ náà ṣùgbọ́n ká wá sọ pé lágbájá ọlọ́run kọ́sẹ́ bi lé e. kódà kó jẹ́ kèfèrí ni haramu ni. naam ọ̀rọ̀ anabisa sallam tó sọ nínú àdìsí yẹn pé fa inna kunna aktharo hatabi jahannam ipe ẹ̀yin lẹ́pọ̀ nù náà ṣé àbùkù lọ́jẹ́ fóbìnrin ṣé anabisa sallam bu àwọn obìnrin kùnú nígbà tó ní ẹ̀yin lẹ pọ̀ nínú iná àwọn afa ní àbùkù kọ́ torí pé anamsa asalam sọ̀dí nígbà tá anamsa asalam ti sọ̀dí yẹn obìnrin tí ò nírú àwọn nǹkan báyìí lọ́nkọ́ sálùn náà wọ̀ náà ni kò lè wọ̀ náà ẹni ọba nírú wà báyẹn lọ́wọ́ ó nìkan lànàbí bá bákan náà anamsa asalam tún sọ torí kún ó lè jìnnà sírú àwọn ọ̀wà yẹn ó sì tún fáwọn ó tún fún wọn ní oògùn nígbà tá a ní ìlú tẹ wáyò ẹ̀fọ́rí ọ̀pọ̀ nkálukú kó mú paracetamol dání a rí i pé a ti sògùn rẹ̀ arábì ni ẹ ṣe sádàkà torí pé mo rí i pé ọ̀pọ̀lọpọ̀ yẹn ni iná ni so sadaka yẹn dẹ̀ ni a ti ṣàlàyé rẹ̀ pé ó máa bí ó máa ń pa àṣìṣe rẹ̀ gẹ́gẹ́ bí omi ti pa iná so kìí ṣe àbùkù ní fóbìnrin so anabisa asalam tó ní àwọn ni wọ́n pọ̀ nínú náà ó náà ló tún àwọn ni wọ́n pọ̀ nínú ọgbà aljanna kéṣe oṣù obìnrin ni ọ̀pọ̀ ńgbà tá a bá ní ọgọ́rùn ọkùnrin ní ọwọ aljanna gbogbo ọgọ́rin ọkùnrin sì ni wọn lóbìnrin bíi mẹ́wàá tí wọ́n mú ti di ta lọ́pọ̀ jù obìnrin náà lọ padà pọ̀ àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ ni tọ́. So, so ọlọ anabisa aláàtọ ní obìnrin ọ̀pọ̀ nù náà ó náà ló tún ní àwọn obìnrin náà ni wọn tún pọ̀ ọgbà àlìjẹnà so kì í ṣe àbùkù ní pẹ́ẹ́pẹ́ fún obìnrin bákan náà nínú àdìsí anabisa asálà ṣe àpèjúwe ipe yekfurnel ashir wọn ṣe kèfèrí sọkọ kẹlma kufru onuwa lombi so níbí wọn pe àìmoore ní kèfèrí kéèyàn ó ṣe àìmoore bó tilẹ̀ jẹ́ pé kèfèrí náà àìmoore ló ṣe sọ́lọ́n torí pé ìjọsìn tó yẹ kó gbé sí ọ̀dọ̀ ọlọ́run ló gbé sọ́dọ̀ ẹlòmíì òun náà àìmoore ló nà ṣùgbọ́n kí wọn wàá jẹ́ kankan náà so wọ́n ní alkufru duna kufrin ẹni pé kèfèrí tí ò tó kèfèrí tí yọ ni kó nu ẹ̀sìn bẹ́ẹ̀ tó ń ti bẹ́ẹ̀ náà gbogbo ohun tí a bá ṣe àpèjúwe rẹ̀ pẹ̀lú kúfùrù àwọn afa ló tún ju kàbáyìrì lọ ohun tá a ní kúfùrù ni ó tún ju kàbáyìrì lọ nígbà tá a ní sibabul muslim fusuq wakitaluhu kufrun kaba mùsùlùmí jà ìjẹ àìmoore ni so ìjẹ sẹyìn tá a bá mùsùlùmí jà ó tún ju ká ṣe zina lọ ṣùgbọ́n àní mà sí nǹkan kan zina la máa wò ní àwa náà sì sì ṣe nǹkan bútà mọ̀ pé ó tóbi jù so gbogbo tá a bá ti ṣe àpèjúwe pẹ̀lú pẹ̀lú kúfùrù àwọn àfààní kódà bọ́ jẹ́ pé kúfùrù dúnà kúfùrù ni eléyìí tún ó ju kàbáyìrì lọ. so eléyìí ló fi hàn pé ó di dandan kí gbogbo wa ká jìnnà sí gbogbo orú àwọn nǹkan tí anabisa salam ṣàlàyé fún àwọn obìnrin pàápàá jùlọ ìṣẹ́bi léyìn torí pé kì í ṣe obìnrin nìkan kọ́ ni wọ́n ń ṣe é àti ráwọn afa tí wọ́n ṣẹ́bi láwọn èèyàn kódà ẹlòmíì yóò ní wọ́n mú bọ́ǹbù wá yóò bá kàtàbá tí a dá lórí èèyàn tí ó sì dá ọkọ rẹ̀ ń bi wáàzì àti rí gbogbo wọn náà sì ń kílèmù súnà nígbà náà kọ́ súnà làwọn náà ń kílèmù pa wọn wọn wọn wọn spread so àṣìṣe gbáà ni nínú àdìsí yìí ó fi hàn pé kò sí aburú ká kó ká tọrọ sádàkà nù mọ́ṣáláṣí ipe ẹmu sadaka wa o káwa kó jọ sáà ti wù àti wù ṣe bídà àbí hadisi fi hàn pé a ṣe nǹkan kan tó burú torí pé hadisi Jarir tó sọ pé a wà pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam lọ́sàn-án gan làwọn kan bá wá láti Mudar gbogbo wọn pátá àti Mudar náà ti wá wọ́n wọṣọ ṣùgbọ́n wò ó wọn wà wọ́n wọṣọ sọ́rùn o ṣùgbọ́n wòhò wọn wà nígbàtí anabisa asálà rí wọn tó ríru àmì òsì tó wà lára wọn ojú anabisa asálà ń pọ́n lọ́wọ́ ní kí Bilal kó nígbà wọn á kírun tán anabisa asálà bá dìde ló ṣe lẹ́yìn ìgbà tó kọ ya ayyuhan nasi taqu rabbakum àwọn àyà tí wọn máa ń kà síwájú yẹn lànà ìbísà ń sọ ọ̀nkálukú máa mú sàdákà wá ẹni ó bá mú dínárì wa ó ṣe ẹni ó mú dírámù wa ó ṣe ẹni ó má sọ wa kò sábúrú nù ẹ ẹni ó tiẹ̀ gbé múdu oúnjẹ wa kò sábúrú nù ẹ ànábì ni kódà bó jẹ́ pé ìpín kan nù ìpín méjì dẹ́bí nù kan lọ́ba lè mú wa làwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí mú gbogbo ohun tí wọ́n ní wa wọ́n ní arákùnrin kan gbà tí ó mu tiẹ̀ dé ó mú bọ́ńdù kan kódà kan ọwọ́ rẹ̀ gan ò lè gbé e bẹ́ẹ̀ làwọn èèyàn bẹ̀rẹ̀ sí tẹ̀lé ló ń kálukú bá ń bu oúnjẹ tó tóbi wá ká má ti sọ méní méjì àwọn aṣọ wọ́n ti di lóòdù kan àwọn oúnjẹ wọ́n ti di lóòdù kan àwọn dirham dirham wọ́n ni ní ojú anabi sàlám bá ń tàn bíbí gold torí ìdùnnú Tani ni wọ́n kó jọ fún àwọn tí anabi sàlám tó àmì òṣì pẹ̀lú wọn làwọn náà bani man sanna fil islam sunnatan hasanatan falahu ajruha wa ajru man amila biha ba'dahu min ghairi an yanqusa min ujurihim shay gbogbo ẹnikẹ́ni tó bá tó bá ṣe ìlànà sí inú islam man sanna fil islam ẹni ó bá ṣe ìlànà sí inú islam kí ni yẹn ìlànà tó wa inú islam náà ló wà tẹ́lẹ̀ ó sọ́dọ̀ tún ni kì í ṣe kó mú kan míì wá tí ò sí nínú islam pẹ́ẹ́pẹ́ so ó ní ládàá rẹ̀ ó sì ní ládàá ẹni tó bá tẹ̀lé bákan náà ẹni tó bá ṣe ìlànà bú sínú islam òun náà ní ẹ̀ṣẹ̀ rẹ̀ ó sì ní ẹ̀ṣẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá tẹ̀lé tí ó sì ní jẹ́ pé ẹ̀ṣẹ̀ èkíní kejì wọn sí kẹta àwọn tí wọ́n bá tẹ̀lé ń gan kò ní dínkù bẹ́ẹ̀ ni tiẹ̀ náà ò sì ní dínkù so eléyìí fi hàn pé kò sí aburú tí sábàbí tó bá wá ká ní káwọn èèyàn kó kún ṣe sádàkà jọ nínú nínú mọ́ṣáláṣí àdìsí fi hàn pé àwọn obìnrin máa ń wá sí Eid torí pé anabisa asala ní kí wọ́n jáde àtọmọge àtàdélébọ̀ àtàrúgbó kódà ẹni tí ń bá ń ṣe haidọ̀ bó tilẹ̀ jẹ́ pé ìyapa ẹnu wà lọ́dọ̀ àwọn olùmọ̀ fún lílọ ìdí obìnrin àwọn míì wọ́n ní mustahabi ni kò pa dandan torí pé ọ̀rọ̀ yẹn bígbà tí anabi sàlá ń pàṣẹ ni pé kí wọ́n jáde so gbogbo àṣẹ sì ní yaqtadi al-wujub òfin hàn pé wájibí ni ọ̀ràn yẹn ni wọn àfààní rárá eléyìí ṣe ọ̀ràn yàn torí pé khabaru ni tó ń fi bí ìgbà tí a pàṣẹ hàn ẹni pé ìròyìn ni tó dàbí àṣẹ so bákan náà a ní kí ẹni ti ń ṣe haida kọjá de so wọn kírun ni sẹ́ni ó ṣe haida ó kírun so òun ò ní kírun àjẹ́ pé irun gangan fúnra rẹ̀ kì í ṣe ọ̀ranyàn so jíjáde lọ sí ìdìun náà ò lè jẹ́ ọ̀ràn yẹn ìrun eid òun gangan fúnra rẹ̀ ṣe ọ̀ràn yẹn jíjáde lọ sí ọ̀ràn sí eid yẹn náà ò lè jẹ́ ọ̀ràn yẹn àwọn afáàmì rẹ̀ ni wọ́n ní àwọn ní arúgbó ó lè jáde lọ àti àwọn obìnrin tí wọn bá ní ṣe ṣàáwà àwọn bẹ́ẹ̀ obìnrin tó bá ti tó bá ti rẹwà jù tí ó di fìtínà fáwọn èèyàn wọ́n ní ọ̀gbọ́dọ̀ jáde bẹ́t ọ̀rọ̀ pọ̀ ọ̀fẹ́ tó márùn ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ tó wà ní pé wọ́n ní bí obìnrin bá fẹ́ jáde àgbọ́dọ̀ àgbọ́dọ̀ èyí ni pé pé àgbọ́dọ̀ ni wọ́n má jáde gbogbo ìgbà tó bá ti wá ìyàn ọ̀dà àti jáde lọ sí irú jíjáde yẹn torí pé Sayyidina Ali òun kò rí orúkọ kankan fún obìnrin láti jáde àyàfi ìjọ ìdì méjì péré ó nìkan lórí pé à obìnrin lè jáde ṣùgbọ́n tí ẹ bá ṣe bẹ́ẹ̀ kò tiẹ̀ ní rúkṣọ̀ kankan fóbìnrin láti jáde pẹ́ẹ́pẹ́ so àwọn afáàní àwọn míì ní kì í ṣe mustahab bẹ́ẹ̀ sì ni kì í ṣe makru mubah ni pé kò sí aburú alẹ́ jáde. Ah, ah, ah, ah. نعم نعم اوكي تو طيب. ام hadithi ام عطيه wannan in jayo kana to kunan حديث أم عطية نسيبة الانصاريه قالت أمرنا تعني النبي صلى الله عليه وسلم أن نخرج في العيدين العواتق وذوات الخدور وأمر الحية أن يعتزلن مصلى المسلمين حديث ولاتي ودوم معطية نصيبة الأنصارية وني أنبس أمرنا تعني النبي نكوي وقبا ولا سي نتوبا ليرو نكوي أنبس أسلم قوالا سي أن نخرج في العيدين يبقى كجدي jáde ní èdè méjèèjì alawatik àwọn ọmọge wàdàwátì kùdúrù àwọn zawátì kùdúrù àwọn náà wọn magẹni ẹtí àwọn àfáàní ètí ọba tí tọba ti fẹ́ dé ipò bàlágà ó ní zawátì kùdúrù torí pé kùdúrù yẹn jamu khidir ó ní pé agbọ̀n kan nínú ilé wọ́n wá fi kọ́tìn sí irú àwọn ọmọbìnrin tó ti fẹ́ dépò bàlágà yẹn ibẹ̀ làwọn máa ń wà so gbogbo ẹni ọba wọlé wọn ò ní rí wọn wọ́n dàbí ẹlẹ́hà síwájú kó tó lọlé ọkọ so ẹni ọba wọlé wọn ò ní rí irú àwọn irú àwọn ọmọ ò ní wò so ni wọ́n pè wọ́n ní dawatil khudur wọ́n ní obìnrin tó bá ti fẹ́ bàlágà àbí tó bá ṣẹ̀ṣẹ̀ bàlágà ni wọ́n ń pè bẹ́ẹ̀ so gbogbo wọn náà wọ́n jáde hatta nukhrijul bikra min khidriha gbogbo ti wá nù hadisi mi ipe títí a fi mú àwọn obìnrin ọ̀dọ́mọbìnrin tí wọ́n tán ṣẹ̀ṣẹ̀ bàlágà a mú jáde kó nu ibi tí tí wọ́n máa ń fi wọ́n sí yẹn táwọn náà jáde lọ sí ìdí. wa amara al-huyyada an ya'tazilna musalla al bákan náà ó pa àwọn tí wọ́n ń ṣe haida káwọn ra jìnnà sí ibi tí àwọn mùsùlùmí ó ti kírun nínú lafzi mi kunna anukurija yawmal eid ẹni pé wọ́n máa ń pa wá láṣẹ ìgbé ká jáde níjọ́ eid hata nukurija bikra min khidira débi pé àwọn obìnrin ọ̀dọ́mọbìnrin á mú wọn jáde nínú yàrá tó máa ń dín wọn pamọ́ sí wa hata nukurija alhuyyat débi pé gbogbo obìnrin tí wọ́n bá ń ṣe haida àwọn náà á tún mú wọn jáde fayakunna khalfa nas wọ́n wà á wà lẹ́yìn àwọn èèyàn fayukabbirna bitakbirihim wọ́n máa ṣe kábàrà pẹ̀lú kábàrà àwọn àwọn èèyàn wayad'una bi du'aihim wọ́n máa gbàdúrà pẹ̀lú àdúrà àwọn ẹni pé tó máa ń ṣàdúrà àwọn náà máa ṣe àmì yarjuna barakata dhalika al-yawm wọ́n wọ́n wọ́n rẹ̀ kan alibarika ọjọ́ náà wa tuhuratahu àti mímọ́ tó wà nínú ọjọ́ náà so tí wọ́n bá ní amarona àbí umirna ó wà ní ipò anabi sallam ẹni pé bí ipò mọ̀rùfò ni bí bàtà ní anabi sàásàlám lọ sọ torí pé kò sẹ́ńtì pàṣẹ ń jọ́nà lásìkò yẹn àyàfi anabi sallallahu alayhi wa sallam sọtọ́n bá ti ní wọ́n pa wá láṣẹ kódà mi wọ́n dárúkọ ẹnì kankan mọ̀ pé anabi sallam ni wọ́n gbà lérò pẹ̀lú rẹ̀ so ibi ni wọ́n ti bèrè pé ṣé àṣẹ yẹn wájib ni àbí kìí ṣe wájib àti sọ sẹ́yìn pé àwọn àfáà mi wọ́n ní mustahab àwọn àfáà mi wọ́n ní mubah ni àwọn míì wọ́n ní makru ni lẹ́yìn ikú anabi sallallahu alayhi wa sallam ìpè ńgbà tí anabi sallallahu alayhi wa sallam ti fàyè lẹ́wọ̀ makru ni káwọn obìnrin ó máa lọ nínú wọn ní ibn mubarak àti yahya al-ansari àti fawri ah, ẹ̀rí wọn ó ní pé àwọn èèyàn ìwà wọn ti dá yàtọ̀ lẹ́yìn ikú anabi sallallahu alayhi wa sallam irú tán wù wà tẹ́lẹ̀ kọ́ ni wọ́n wù ní ìsìn ìdínú tí aisha tó fi sọ pé law anna rasulallah sallallahu alayhi wa sallam ra'a ma ahdatha nisa ìbá pé anabi sàlá rí táwọn obìnrin ń ṣe ní tó ṣe ń ṣe lónìí lamana'ahunna al-masjida kò pa wọ́n láṣẹ pé kí wọ́n má jáde lọ sí mọ́sálásí. Si kama muniat nisa'u bani israeli gẹ́gẹ́ bí a ṣe ní káwọn bani israeli káwọn náà má jáde lọ bó tilẹ̀ jẹ́ pé ní àsìkò náà tí Aisha tó sọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn sàábé wà láyé ńgbà náà ẹnìkan kan ò jáníyàn torí pé ráàyù lélẹ̀ ẹni pé ráàyè títí ẹ̀ nìyẹn bẹ́ẹ̀ náà ni ó kálukú wọn ní ìdájọ́ wọn lórí jíjáde obìnrin òmíì wọ́n ń kọ̀ fáwọn obìnrin wọn àwọn ẹlòmíì sì ní nígbà tí anabi sàlá sàlá ti sọ pé tí àwọn obìnrin bá wá àṣẹ yín láti jáde lọ sí mọ́ṣáláṣí ẹ máa kọ̀ fún wọn so àwọn ò fẹ́ mọ kí ni ti àwọn afáàmì sì ní wọ́n so pọ̀ mọ́ ntí a bá rí nígbà tá a bá rí i pé ìwà àwọn èèyàn ó ti chẹ́ǹjì àbí wọ́n lè jẹ́ fìtínà fún àwọn ọkùnrin ká mọ̀ sọ fún wọn pé kí wọ́n má jáde so àwọn afáàmì wọn ní rúkṣọ ni fún àwọn arúgbó ṣùgbọ́n àwọn ọ̀dọ́ lọ́kùnrin dandan ni káwọn jáde ṣùgbọ́n obìnrin o kìí ṣe dandan ni kí àwọn jáde lọ́dọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Abu Hanifa Imam Shafi'i ó yustahabu al lil-ajais wa man laysat min dhawati al-ayhat ipe afẹ́ kí àwọn obìnrin tán darúgbó káwọn jáde and then àwọn obìnrin tí wọn àbá tí wọn téèyàn ò ní ṣe ṣàháwà àwọn káwọn náà jáde ṣùgbọ́n àwọn obìnrin tí wọ́n ní zawatil aihat àwọn tí wọ́n ní tí wọ́n ní aiha wọ́n ní àwọn àwọn ashabu imam shafi wọ́n ní zawatul aihat tí shafi sọ ò ní husnu wa jamal àwọn obìnrin tí wọ́n bá dáa tí rẹwà tí wọ́n máa gbáǹkàlẹ̀ àwọn ọkùnrin pé káwọn káwọn jókòó lé ní tiwọn wọ́n má jáde. wal ala kulli hal ní àsìkò anabi sàlám gbogbo àwọn obìnrin àtàwọn ọ̀dọ́mọbìnrin wọ́n ní kí wọ́n jáde lọ sí eid bet àwọn tí a ní wọ́n jáde àwọn tí wọ́n ń ṣe haidha ọ̀nù wà nù wọn ṣé fi hàn pé àwọn tí wọ́n ń ṣe haidha yẹn wọ́n lè lọ sí mọ́sálásí àwọn afa míì wọ́n sì kíyàsí mùsọ́lá pẹ̀lú lílọ sí mọ́sálásí obìnrin àwọn afa ni lílọ sí mùsọ́lá wọn wọn sọ wípé kí wọ́n mọ́ wà pẹ̀lú àwọn tí wọ́n jọ lọ sí eid bet kí wọ́n jìnnà díẹ̀ sí ibi tí wọ́n ti ń kírun wọ́n ní hikma kí wọ́n jìnnà díẹ̀ sí ibi tí wọ́n ti ń kírun ni pé àwọn ò ní kírun kò sì kò bójúmu káwọn tó wà nínú sọ́hú tí wọn sì ní kírun ẹni pé káwọn wà ní ẹ̀yìn bá a ṣe kánú rìwáyà ẹlẹ́ẹ̀kejì tí àfàmù wa so wọn alẹ́lẹ́ yìí kò kò jọ mọ́ ọ̀rọ̀ pé kéèyàn kóbìnrin tó ní haida kó wọ mọ́ṣáláṣí àbí kó má wọ mọ́ṣáláṣí torí pé hadith mu àtẹ́yà yìí nígbà tó sọ wọ́n ní. Uh, hafsa ìyàwó anabi sàlá sàlám ó béèrè pé alḥuyyab àwọn obìnrin oní haibọ oní naam alaysa alḥaidu tashhadu arafat sí àwọn obìnrin tí wọ́n ń ṣe haida sí wọ́n lọ sí arafa ni wa tashhadu kada wa kada wọ́n lọ sí bí lọ sí èyí ni bí musdalifa wọ́n sì lọ sí mina ọwọ́n tí wọ́n ò ní ṣe ní at so. bet hadithi la uhillu masjida li haidin wala junub ipe mi ò ní ṣe mọ́sálásí lẹ́tọ̀ fẹ́n tí ń ṣe haidọ̀ abẹ́ tí ń ṣe janaba wọ́n ní àdìsí yìí kò kò múnádóko àdìsí tó lẹ́ni gbáà so àwọn afa àwọn kì í lò láti fi sẹ̀rí tó ìdínú tí alḥafiz abdulhaq tó ní hadha alḥadith la yathbut àdìsí yìí kò kò kò kìí sòótọ́ ni yẹn pé anabi sàlám kò dájú pé anabi sàlám sọ bẹ́ẹ̀ wal junub ashaddu hadathan min al-ha'id ẹni ó ní jẹnẹba hadathi tiẹ̀ tún lágbára ju ẹni ó ní haidọ̀ lọ bákan náà nínú àwọn ẹ̀rí tí àwọn àfáà tí wọ́n ní mọ́ ní kí obìnrin tí bá ń ṣe haidọ̀ kó má wọ mọ́ṣáláṣí oni ya ayyuha alladhina amanu la taqrabu as-salata wa antum sukara hatta ta'lamu ma taqulun wala junuban illa abiri as-sabil hatta tawtasilu so wala junuban bi illa abiri as-sabil wọ́n tún pé obìnrin tó bá ní jẹ́nàbọ̀ lọ kò gbọ́dọ̀ wọ mọ́ṣáláṣí àfẹn tí ó bá kọjá ní mọ́ṣáláṣí àwọn afáàní ìtumọ̀ yìí àṣìṣe gbáà ni torí pé àyà yóò sọ̀rọ̀ nípa masilasi ó ń sọ̀rọ̀ nípa irun kíkí ipe ẹni tí ó bá ti mutí tó ti ń pa kó má ṣe súnmọ́ bíi tí ó ti ń kírun ẹni pé kó má kírun àfìgbà tó bá mọ kíni tí ó ń sọ jáde lẹ́nu wala junuban bẹ́ẹ̀ lẹni ó bá ní jẹ́nàbà náà gbọ́dọ̀ kírun illa abiri sabil àyàfi onírìn àjò tí òòró mi kò ṣe táyà màmá kò kírun wọ́n ní ìtumọ̀ torí pé hatta tẹ̀sílù àfìgbà tẹ́ ẹ bá wẹ̀ ẹni tí kì tí èso onírìn àjò tó wà nílé tó mí sí wà ṣé yóò ṣe tàyà mọ́mọ́ kírun kò ní í ṣe àfi tí ó bá wẹ̀ wọ́n ní ìtumọ̀ àyà yẹn nìyẹn. so ìdí nu tó jẹ́ pé Imam Ahmad àti Muslim wọ́n ṣe mọ́ṣáláṣí lẹ́tọ̀ fóbìnrin tí ń bá ń ṣe haidọ̀ láti jókòó gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ àbí láti jókòó kọ́ ẹ̀kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú àwọn àwọn ẹ̀rí àti sọ̀rọ̀ lórí eléyìí lọ ní pípọ̀ bẹ̀t àwọn ohun tó tún wá nu àdìfí gbogbo ẹ̀ ni a ti ṣe àlàyé lórí ẹ̀ nínú àwọn tó ti wá sí ẹ̀yìn. so eléyìí ni ohun tí a máa dúró lórí ẹ̀ ní ẹ̀ní so ní ọ̀sẹ̀ mi a wọ sọ̀látù alkusuf so èyí tá a ṣe tó ṣe déédéé ọlọ́run kí ó fún wa ládẹ̀ èyí tí a ṣe àṣìṣe ọlọ́run kò forí ẹ̀jìn wa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. ìbéèrè afa ti ó ṣe béèrè lórí àdìsí abdullahi ibn umar tí ó kọ ìyàwó ẹ̀ nígbà tó ń ṣe haidọ̀ àti èyí tí bàbá ẹ̀ ní kí ó kọ ìyàwó ẹ̀ gẹ́gẹ́ bí a ti sọ lọ́sẹ̀ tó kọjá a ṣèwádìí bẹ́ẹ̀ náà lórí àdìsí yẹn kì í ṣe ọ̀kan àdìsí méjì ni àdìsí tí umar tó ní kí abdullahi ibn umar kó kọ ìyàwó ẹ̀ torí Umaru ọkàn rẹ̀ kọ obìnrin náà ó lè jẹ́ pé ó ní àwọn àwà tí obìnrin náà ń wù tí Umaru tó hàn sí Umaru tí ó sì hàn sí Abdullahi ibn Umar so oníkókò Abdullahi ibn Umar kọ̀ láti kọ ìyàwó ẹ̀ anabi sàlọ́ lọ fi ẹjọ́ sùn anabi sàlọ́ sàlám anabi ní ati abaka gbọ́rọ̀ sí bàbá rẹ̀ Adi hadithi Imam Ahmed onìkan ló gbà wá nù ah, musnad àti àwọn tíra mi tí kìí ṣe àwọn sunan àti sahihain ṣùgbọ́n àdífi kíkọ obìnrin nínú haidha àdísì àwọn wánu sahihain àti gbogbo àwọn tíra sunan bákan náà sọba tiẹ̀ wá jẹ́ pé haditha kan ni yọ jẹ́ pé nígbà tí Abdullah Umar tó ní kí ọmọ rẹ̀ ọkọ yàwó sùgbà tí anabi sàlẹ̀ kọ́ gbọ́rọ̀ sí ìyàwó ẹ̀ lẹ́nu àbàbẹ́ ẹ̀ lẹ́nu sùgbà tí ó wá kọ́ ìyàwó náà ọkọ̀ ní àsìkò haibọ̀ ìdájọ́ méjèèjì ó ti gbogbo ẹ̀ náà ló ṣẹlẹ̀ nú ẹ̀ àkọ́kọ́ nú ẹ̀ ó ní pé kí bàbá ó ní kó kí ọmọ ẹ̀ ọkọ obìnrin ó ti wà nú ẹ̀ bákan náà ó ní ìdájọ́ kéèyàn ọkọ obìnrin tí bá ń ṣe haibọ̀ kò sí yàtọ̀ hadithi kan náà ló jẹ́ o àbí hadithi ọ̀tọ̀ọ̀tọ̀ ni o ìdájọ́ wọn náà kò tiẹ̀ wá yàtọ̀ pẹ́ẹ́pẹ́ bákan náà hadithi ẹlẹ́ẹ̀kejì tí afa náà béèrè ó ní hadithi láàdùwà ẹni pé kò sí intikal almarab min almusab ila gairihi pé kí àìsàn tí ó bá ẹnìkan kó ṣe intikal lọ sí ọ̀dọ̀ ẹlòmíì tí anabi sàlá sàlám ní láàdùá àwọn afáàní àkọ́kọ́ nú ẹ̀ ni pé àdìfi kò mí ni pé àìsàn kò lè ṣe intikal ohun tí àdìsí náà gba ìdínú tó fi jẹ́ pé inú tíra tawhid náà máa mú wa gbogbo ibi tí wọ́n ti mú àdìsí yẹn wá máa ń báàbí tawhid ni ẹni pé àìsàn yẹn tó bá ẹlòmíì àìsàn gan fúnra rẹ̀ ò lágbára láti ba ẹlòmíì àfi pẹ̀lú àṣẹ ọlọ́run ọba ẹni pé kò sí nǹkan kan tí ó ba ẹlòmíì àfi pẹ̀lú àṣẹ ọlọ́run ọba tí àdìsí yẹn gbà lérò ẹ̀ ni pé kì í ṣe pé wá ń torí pé torí àìsàn yẹn bẹ̀ torí pé ìmánì wa fúnra wa kò lè gba irú àwọn nǹkan báyẹn so n ló fà tó fi jẹ́ pé ó di dandan kí a ṣe ká ṣe itikadul asbab ẹni pé ká mú ọ̀nà sábàbí tí irú nǹkan bẹ́ẹ̀ ò fi ní ṣẹlẹ̀ anabisa salam ní ẹni tí ń bá ti ń ṣàìsàn a gbọ́dọ̀ papọ̀ pẹ̀lú ẹni tí ó ṣàìsàn síbi kan náà bákan anabisa salam tó ní kí ká fún ẹni tí leprosy tó mú gẹ́gẹ́ bí sísá wa fún ikú ànábì ọ̀hún gan fúnra ẹ̀ ló ń gbá ọwọ́ ẹ̀ tí leprosy yẹn tó mú ó gbá ó ti ọwọ́ ẹ̀ bọnú abọ́ láti jọ pé káwọn ọjọ́ jẹun abọ́ kan náà sáwa lè ṣe a lè ṣe torí pé imani anabi sallallahu alayhi wa sallam ó lágbára ju gbogbo imani lọ ó sì mọ̀ pé aburú kan ò lè kàn án àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àṣẹ ọlọ́run so wọ́n ní tí àdìsí yìí mì nìyẹn pé. Ah, kódà bọ́ pé àìsàn tí máa ṣe intikọ́l náà ni tó ń ti bẹ́ẹ̀ náà kò ní kányà àyàfi pẹ̀lú àṣẹ ọlọ́run ọba wallahu alam naam wa alaikum salam ok naam. Hmm. àfa sẹ́rí yẹn ó lágbára pọ̀ jù torí ìfibàtú zina ó lágbára so ńgbà a ní obìnrin tí ń ṣe zina a ní ń ṣe nìyẹn ni pé ó ń ṣe repetition continuously so báwo la ṣe fẹ́ ṣe tẹ̀síbìtì bó ń ṣe ṣe oyún ló ní tó fi hàn pé ó ṣe zina nìyí àbí suspect làkàn là ń ṣe ń ṣe. wẹ́lẹ́ alakule agbogbo ẹ̀ náà suspect ni torí pé ìfbàtú rẹ̀ ní Islam wọn ni kéèyàn fojú ẹ̀ rí so gbogbo ẹ̀ náà is up till now suspicious ni so obìnrin tá a kọ̀ torí suspect èyí ò lè pé kọ́ mọ̀ sí ìdá yálà ilé òbí ẹ̀ náà ni ó ti ṣe àbínú ilé ọkọ ẹ̀ but èyí tó dáa jù ní Islam ni pé kó ṣe ìdá nínú ilé ọkọ ẹ̀ tó bá tiẹ̀ wá ṣẹlẹ̀ pé irú

bóyá ẹ̀yà kan wọlé lọ lọ́wọ́ ní ìṣẹ̀lẹ̀ tí wà ó bá bá obìnrin àti àdúgbòlé tó dẹ̀ ká sọ̀rọ̀ ní adẹ̀ tó bá lọ apàdà lọ kó lọ pé àwọn ẹlẹ́rìí àwọn ẹlẹ́rìí wọn bẹ̀rẹ̀ àti dàgbà. wọ́n lára kúlẹ̀ àgbogbo bó ti wulẹ̀ orí ó ní pé zina ṣíṣe ìyẹn ò mú kí ìdá okú ò lórí obìnrin torí pé tọ́láàkì la ṣe obìnrin tá a rí tí ó ṣe zina ṣé islam gbà fún wa ká mú ká ká ká sì filẹ̀ ní ìyàwó wa sógbà àbí islam lòdì sí islam kúkú lòdì sí pé obìnrin tá a rí tó dẹ́ṣẹ̀ ó wá ti di dandan ká kọ̀ ọ́ lẹ̀ tá a bá lè jókòó pẹ̀lú àlè kọ̀ ọ́ lẹ̀ tá a bá sì ti kọ̀ lẹ̀ dé ó di dandan kó ṣe idda so ó láti ṣe idda tọ́láàkì zina ló ṣe nǹkan míì ló ṣẹlẹ̀ ó di dandan kó ṣe ìdá tọ́lák ẹ̀yìn náà. Naam àti èèyàn bá fẹ́ dáríjì ó lè dáríjì tóun bá tọrọ ìdáríjì lọ́dọ̀ ọlọ́run sọ́lọ́run ní foríjì ni. ṣé ṣé arùpọ̀ lọ́run ní sẹ́ẹ̀rì tí ó bá jẹ́ pé ó bá tiẹ̀ wá hàn ohun tí Islam máa ṣe tó yẹ pé òfin Islam ni òun náà ni kí adájọ́ ìkíní fún rọ́jùmù síta bá ti wá ṣe rọ́jùmù ó ti fi hàn pé ó kúkú kèfèrí ni àwọn obìnrin tó wá tí anabi sàlám pé kọ́ lọ bímọ ń gbọ́ bá bímọ tán ṣé bí àwọn sàbẹ̀ sí sọ̀rọ̀ pé wọ́n bẹ̀rẹ̀ sí sẹ́bi lé anabisa asálẹ̀ wọn náà ẹ má sọ bẹ́ẹ̀ torí pé ó ti ṣe tútúbá túbá tiẹ̀ tẹ́ rí tó ṣeun tá a bá bẹ̀rẹ̀ sí í pín fún gbogbo àwọn ará Madina ó ti tó wọn láti rí kẹ́ Ọlọ́run so a ṣe pọ́lọ̀ ní foríjìn so tí ọkọ tó bá lè ṣe àmójúkúrò lórí àṣìṣe tó ṣe tó náà sí lóhùn ò ní ṣerú ẹ̀ mọ́ tọkọ ẹ bá jókòó pẹ̀lú ẹ̀ á ní ó ṣe ń jẹ́ ọ̀dà pẹ́ẹ̀pẹ́ kò ṣe kò lòdì sí ẹ̀sìn Islam àtọ̀ torí pẹ́sẹ̀ ni so ah, ah, lórí eléyìí náà ni tọ́. ibi tí wọ́n ti ń ṣe ìdájọ́ sílá tí ó kà mú báyìí tí ó bá tó lọ sí kóòtù kí wọ́n tó lọ sí kóòtù torí pé náà wá ti gbé lọ sí kóòtù ní ìsìn ó ti di dandan kí a ṣèdájọ́ bẹ́ẹ̀ ni. Eh. No. Ako. Sa agbe gbe ti ni o so ni ki o ni beta. Ele ke ni eh, sa ni ẹni tí ó sí ẹsẹ̀ fún ní ẹni kan tó wá ń gbá níta ní òní ní sùkúù wa dr wakawa wọ́n sọ̀rọ̀ nípa kọ́ọ̀tì rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀tọ́ wọn ṣe wá sí wọn gbé gba ẹ̀kọ́ wọn ní ẹ̀kọ́ ìṣe bishop ní Jos so wọ́n sọ adákọ̀ bishop yẹn wá ní wá ní nàná tó láì dà lẹ́yìn tó sàbí kọ́lọ̀ ń jìnà sí ilé so náà wọ́n ṣe ní pé dáadáa pé ẹni tó bá jẹ́ ní ìfèrè ìlú kí ẹ máa ṣẹ́bi sí ẹni yẹn so ìkéjì tí mo fẹ́ wọ́n lè question kejì ní síbi pé question bandiri ní position bandiri Islam sáà ní accommodate bandiri dábà sí Islamic guide wẹ̀lá well, àkọ́kọ́ ìbéèrè tó rí létí Paul Jingiri Paul Jingiri ẹ̀sẹ̀ ló dá torí pé ẹ̀ṣẹ̀ tó dá yẹn ẹ̀ṣẹ̀ náà ni àlè àní nǹkan mi ta fẹ́ pè ju ẹ̀ṣẹ̀ lọ tó bá wọ ọlọ́run láti dá lẹ́jọ́ lásìkò tó ṣeun ọlọ́run kúkú dá lẹ́jọ́ bẹ́ẹ̀tì tó sì padà wá ṣẹlẹ̀ náà nu ọlọ́run dá síwájú kó tó kú àbẹ́ ẹ̀kọ́ lórí ni tó bá sì wu ọlọ́run pẹ̀lú gbogbo tó ṣe pẹ̀lú kuraani yóò tún wá gba kuraani ọ̀hún gbọ́ àwọn tí wọ́n ṣe kínní fún anabi sallallahu alayhi wa sallam kínní tí wọ́n ṣe eh, tán lóòótọ́ wọn ò rí Quran lákọọ́lẹ̀ ní kíkọọ́lẹ̀ nù wé ṣùgbọ́n wọ́n pe Quran nírọ́ wọ́n pe nírọ́ wọ́n pe ní eh, eh, eh, orin wọ́n pe ní kahana bet nínú wọn wọ́n padà wá gbẹ̀sìn so gbogbo ẹ̀ náà ẹ̀ṣẹ̀ náà ni so ní àsìkò yẹn a láṣẹ láti sọ pé la'natullahi alayhi bet ẹni tí ọlọ́run ọba wa nílò yọ padà wá tàbátà pé lánàtúllahi alayhi torí pò náà kòránì náà òun náà ló lọ sí kánò ni ó lọ sí kánò ó ṣe wáàzí pẹ̀lú kòránì tàbí ó ṣe máa ń ṣe ń jọ́sọ̀ gan fún rẹ̀ nígbà tó ń bọ̀ ló ṣe accident so accident yẹn òun ni sábàbí ikú ẹ̀ ọlọ́run wàjú ó kú bọ̀rọ̀ torí pé kí ni ó dìgbò àwòrán rèé wọ́n gbé lọ sílùú èbó wọ́n tún dá padà kò ṣeé ṣe ọ̀nra rẹ̀ ní ìra rẹ̀ tọ́ ẹ pé àwọn àwọn èèyàn rẹ̀ gan bẹ̀rẹ̀ sí í sá fún un so ẹni pé eléyìí náà ní so ti ṣe tẹ̀bíìtì pé ó kú sórí kúfúrú so bó ti rẹ̀ gbogbo ìgbà tí èèyàn bá ti sẹ̀mí so èèyàn ní àṣẹ láti ṣe làánà rẹ̀ àfi kéèyàn ṣe làánà iṣẹ́ Allahu alam bandir <laughs> ala kulli hal bandiri àkọ́kọ́ náà kì í ṣe ẹ̀sìn bandiri ẹ e ṣẹ̀sìn torí pé kò sí nǹkan kẹtọjọ mọ bandiri inú ẹ̀sìn bàbá tiẹ̀ ní bandiri àwọn ará Madina nínú àwọn ẹ̀rí tó ń wá pé wọ́n wá fi bandiri pàdé anabi sàlám so yọ wá jẹ́ pé nínú tradition àwọn ará Madina wọ́n lu bandiri ṣùgbọ́n kì í ṣe pẹ́ sìn ni bọ́bá tiẹ̀ wá jẹ́ kó ṣẹlẹ̀ anamsa asala ọba wọn wí kò mí ni pé ó ti di ẹ̀sìn tá a máa ṣe torí pé ìṣẹ̀dálẹ̀ wọn ni ọ̀dà sódì dandan ká máa wérí àbáwọn ò wérí naam àwérí àwérí sódì dandan ká wérí kọ́pá dandan torí pé kì í so gangan lẹ̀sìn kò sínú ẹ̀sìn pẹ́ẹ́pẹ́ẹ́. so bàndírì ẹsẹ̀sìn ilu ni so kò sí ti àwa pé àwa ńgbà tí Yorùbá lu bàndírì èyí ṣe wọn máa lu gángan <laughs> àbí tọ wàhálà ìsirà. ìwòsàn. wá lọ ọkọ̀ tí wọ́n ti tí wọ́n ti bá tó ẹsẹ̀ yìí adìẹ igbó wọn tún ẹsẹ̀ di wọn wọn tún ẹsẹ̀ adìẹ yẹn so nǹkan tó máa ti ṣe sí adìẹ yìí yóò mọ̀ fún ọkọ̀ kan lẹ́sẹ̀ wọ́n á gbé wọ́n á sọ pé tó láti ẹ̀yìn bá láti ẹ̀sẹ̀ àti ẹ̀yìn bá san ẹ̀sẹ̀ yóò sọ tí ọ̀bá san ẹ̀sẹ̀ yóò sọ lẹ́ẹ̀kejì aláwọ̀ ẹlẹ́ẹ̀kejì àkójẹ ní kan náà bẹ ní wọ́n ti wọ́n fún ẹ̀ ní èsì ẹ nílò ẹ lọ yà lẹ́nu ẹ bá yà pé ẹ wà kù àkójẹ ní ẹ sórí rẹ tọ ẹyin ẹ gbọ́n ẹ lọ́jọ́ kí ó mọ ọ̀pẹ̀ṣẹ̀ ọ̀pẹ̀ṣẹ̀ àwọn kí ṣe ṣírìkì ní ṣe ṣe ṣe ṣe ṣe. Allah, subhanallah well àkọ́kọ́ náà sẹ́rí gbogbo àwọn kankan wà tọjọ mọ sihir nínú pàápàá jùlọ bí irú ti adìẹ yẹn nígbà tá a kan adìẹ lẹ́sẹ̀ bàgbà bá bá ṣe kan ó ní nǹkan kan tí wọ́n dàpọ̀ mọ́ adìẹ yẹn torí pé kò ní ìsàlẹ̀ kí wọ́n kàn kí wọ́n kàn kádìẹ lẹ́sẹ̀ kẹ́ni tí ẹsẹ̀ rẹ̀ ń dùn kó kàn máa ó ní nǹkan kan tí wọ́n pò pọ̀ láti láti ara ẹni tí egbò àti adìẹ so eléyìí ọbẹ̀ jẹ́ ọ sihir so kò dáa fún mùsùlùmí láti máa wá ìwòsàn níbi gbogbo orú àwọn nǹkan rẹ̀ n tó dájú ni pé ẹsẹ̀ rẹ̀ kan ẹsẹ̀ tó sì kan ọlọ́run fáwọn kan ní mà ẹsẹ̀ yẹn láti tó padà so àwọn tí wọ́n ń tó padà yẹn a lè lọ gbé wa wọ́n sì wọ́n sì tó láì jẹ́ pé wọ́n ṣe síhìrì sí àwọn tí wọ́n ń tó padà àwọn míì nínú àwọn tí wọ́n ń tó padà wọ́n ní àwọn tí wọ́n máa ń ké gẹ́gẹ́ bí aya alukur'an eléyìí kò sábúrú nù ẹ̀ àwọn kan wà tó yẹ pé aya alukur'an wọ́n máa tọ́ lẹ́nu wọ́n máa to ẹsẹ̀ yẹn ẹsẹ̀ yẹn ó sì tò eléyìí kò sábúrò lópin ìgbà tó yẹ pé ntí wọ́n bá ń ka aya alukur'an ni àdúrà lélẹ́yìn yẹn kò sábúrò nù ẹ̀ wallahu alam bẹ́ẹ̀ náà ni ti onígbẹ̀yì Allahu musta'an mi ò lérò pé oògùn tó yẹ kí mùsùlùmí ọmọ wá káàkiri lélẹ́yìn kéèyàn ọyà gbẹ́lẹ̀ kí wọ́n kú da nǹkan sínú ẹ̀ ká ní ntí wọ́n dà sí ara àgbẹ̀ téèyàn yà wọn òní ó wo jẹ̀díjẹ̀dí tó múyàn sàn eléyìí ó fẹ́ jọ mọ́ síhìrì náà tiẹ̀ wallahu alam bó lè jẹ́ pé àsìkò ti àsìkò ti lọ náà ìbéèrè ẹlẹ́kẹ̀yìn ni. ọlọ́mú ẹ ìyàwó jogún ọkọ àbí sò ni yóò jogún ẹ bẹ́ẹ̀ ni yóò parí ìdá rẹ yóò parí ìdá tọ́lák yóò ṣe ìdá tulwafat bẹ̀tí yóò jogún ìyàwó ẹ̀ a yóò jogún ọkọ ẹ̀. ẹ̀yin ò nìkan ni tí wọ́n á pẹ́ sẹ́kì mẹ́ta ni kò ní jogún ọkọ bẹ́ẹ̀ ni. Allahu Akbar. ká ní pé sékè ẹlẹ́kejì ni ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ṣe pé ó ti ó ti pé bọ̀dù ìgbé padà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ó lẹ̀ ti lọ. ó ti pé báwo. ó ti parí idà ó ti parí náà nù kò ní ẹ̀tọ́ sí ọkọ mọ́ kò lẹ́tọ̀ọ́ sọkọ mọ́ torí pé èyí tí o ti parí idà yẹn ọkọ lè dá padà pẹ̀lú ọ̀rọ̀ lásán náà ni pé mo dá ọ padà ó sì ti dá padà náà nìyẹn so ìyẹn ni pé àlàkà sì wà láàrin wọn up till now bẹ̀tẹ̀ tó ṣe tọ́láàkù thalatha eléyìí kò sí àlàkà kankan pẹ̀lú wọn mọ́. naam. Hmm. ọkọ àjogún àwọn méjèèjì wọn ò jogún ara wọn. ẹ eh, Wallahu alam.